sallallahu alayhi wa sallam fa àwọn ọ̀hábí ànábì wa Muhammad náà wà kárí gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọ gbẹ̀ndẹ̀ àdìyàmà wọn kọ́ máa yọ ẹnì kọ̀ọ̀kan wa náà kú ò àwọn olùdíje abáyé. àsìkò wa kọ̀kọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu atọ́kùn ètò gẹ́gẹ́ bí ìlànà àtẹ̀kọ́ ó ti lè wù kí àkókò náà ó kéré tó a gbọ́dọ̀ kí àwọn bàbá wa ní orí ìjókòó àwọn àlùfáà wa ẹ kàn wá ṣe àmójúkúrò fún mi pé bàbá wù mí kí n máa kí n lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àmọ́ ní ogójì ìṣẹ́jú gbàǹbá fogún ìṣẹ́jú kí ẹ̀yin àgbàlagbà ẹ̀ ẹ̀yin náà lẹ kọ́ wa pé yáàyè ọ́ padà wá di yàgò ọlọ́wọ́n bá ń kí ju bẹ́ẹ̀ mi ti kí yín lọ. mo kí gbogbo ẹ̀yin ìyá wa náà mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò lọ́kùnrin lóbìnrin tí wọ́n pè wá pé káwá gbọ́rọ̀ ọlọ́run látinú alukur'an karim àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí àwọn òkú màmí wí lẹ́yìn kí lọ́lọ́run wí kí lànàbí wí àwọn ọmọ mi wí. nígbà bá ti wá wọ́n bá ti pè yín pé à níbi ẹ lọ yìí o ọ̀nàrẹ́bù abdullahi fọ́ sọ̀rọ̀ ńbẹ́ o abdulrasaq aláró sọ̀rọ̀ ńbẹ́ o ẹ ti mọ̀ pé ìtawà máa wí òun náà ni àwì ìlọlọ́run wí ìsì ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam wí. kọ́lọ́hún ò ti báwọ̀ ọmọ mi wí yìí tí ń sàdúrà kọ́lọ́hún oníjẹ́yìn náà ọmọ mi gbọ́ abẹ́yìn fẹ́ máa gbọ́ mi sọ ọ̀dà ọlọ́hún oníjẹ́yìn náà ọmọ mi gbọ́ o lẹ́yìn kí wí ìsì ni anábùwà Muhammad wí sallallahu alaihi wasallam aláyẹ̀ ńtọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ fún òkú oríire tọ́lọ̀ ń tó tànàbì tó pàtàkì jùlọ nípa ntẹ́ gbọ́ tí wọ́n ń polo tí wọ́n ń pariwo rẹ̀ sí wa létí ńgbà mo ti dé yìí pé ọ̀rọ̀ àlìjẹ́nà là á máa ń wí ọlọ́run kò jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ wa létí kejì tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam náà kọ́ wọ̀ wa létí ọlọ́run kọ́ wa jẹ́ owó torí rẹ̀ ń bẹ láyé àti ní àlùfẹ́yàmà. ẹ̀rí tí wọ́n ní kémi ọ́ sọ̀rọ̀ lé lórí wọ́n pe àkọlé rẹ̀ bí gbogbo wa náà ti rí ká wọ́n ní Islam politics and promises the right attitude. ẹ̀sìn wa yìí tọ́lọ̀nfin ra nẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam. pẹ̀lú òṣèlú àti àdéhùn èwo ló dá ọ̀nà èwo ló yá gbà the right attitude àmẹ́rí béèrè tá a bá kọ́ bira wa lẹ́yìn tó ipa gbọ́dọ̀ yẹjú ẹ̀ ká tó máa sọ àdí ìsìláàmù ọkọ̀ tí gbogbo ń tí wọ́n kà kalẹ̀ yìí. kí ló kan ìsìláàmù pẹ̀lú pọ́lítíkì? ǹjẹ́ ìsìláàmù ní nǹkan ẹ̀ pọ́lítíkì ẹ̀yìn ìyá wa òṣèlú nù o kí ni ọkàn ẹ̀sìn tọ́lọ́nfẹ́ràn anagba muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú òṣèlú ní tìtorí pé nínú ti ń dá awuyewuye lẹ̀ tí tán gbogbo wa náà la máa ń tọ́sẹ̀lẹ̀ ní ti òjòṣù díẹ̀ lọ sẹ́yìn adìbò ara àwọn ẹlòmíín tó dóńdó pé téèyàn bá lọ tẹ̀ka tó lọ dìbò fẹ́nìkan tọ́dà rẹ ni ó nírú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí torí ntọ́lọ́hún ọ̀fẹ́ ni ń lọ a sì rí inú àwọn onímọ̀ náà kọ́dà ńlẹ̀ wa nàìjíríà yìí náà tí wọ́n ń gbé kọ́dà káàdì tèmi ni èmi náà ti rẹ́jísítà ní sí lọ́ọ́ di ìbò. the right attitude kí islam ní o sí. níta ń pè ní òṣèlú politics àwọn lárúbáwá máa pè ní àṣìyáṣà ẹ̀rẹ́ ni ọba ní òsì ń tọ́ka ìsìláàmù pẹ̀lú òṣèlú ọmọ ní ti ń wí o. tọ́ba ṣe pé ní ti ń jẹ́ òṣèlú ni pé bá a ti ṣètò ìlú ẹ̀dàkùn ṣé ọ̀rọ̀ náà yé tọ́ba ṣe pé n ti ń jẹ́ òṣèlú ni bá ti ṣètò ìlú. àmọ́ ẹ̀rí bíi táwọn ẹlòmíín náà gbé òṣèlú lọ lónìí èyí tí Islam ọ̀faramọ́ pọ̀ ń bẹ̀ kánrin náà gbọ́dọ̀ tinú àti sọ. àmọ́ àgbọ́dọ̀ wá ẹ àwọn ẹ nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà ní orí bíbẹ́ pọ̀ ní oògùn orí fífọ́. ìsìláàmù dá sétò owó làákì ìṣèlú òun ló fi jẹ́ pa àdúrà tọ́lọ́ ń pè mí rẹ láti ẹnu alukur'an kẹrí mu ní pé rọ́bà náà á tì náà fi dúníyà hasanatan wọ́fi àkírọ́tì hasanatan wọ́pìnà àdàbànà. ẹ̀rẹ́ni tó bá tún ìsìláàmù tiẹ̀ síbi pé. láàmù ọ̀gbọ́dọ̀ tayọ mọ́sálásí ẹ ayé o ń parọ́ mọ́lọ́run àtànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ànẹ́bùwà alayhi wa sallam bọ́lọ̀ ti fi rúnran kọ́fà àwẹ̀ ran tó fi gbogbo bàdà tá à ń ṣe ran pé wá ṣètò ayé ni. anabi kọjá ń táwa ń pèlú lórí orílẹ̀-èdè lónìí sallallahu alaihi wasallam. àmọ́ ń tá a fẹ́ fà yọ lámì ń bẹ ni pé bọ́bá yìí pé n ti ń jóṣèlú I will keep on repeating this statement. bọ́bá yìí pé n ti ń jóṣèlú ni bá a ti ṣètò ìlú àìsíláàmù dá sí o. torí pa anabi wa Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ ń ti fàyè ràn bá a ti gbáyé dé ọ̀rọ̀ rùn bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi àlìkìyàmà hàn. kódé eléyìí òun lọ fà á sí arákùnrin kan ọmọ òyìnbó ni kọ́dà kìí ṣe mùsùlùmí. òun ló ṣèwé tó pè ní the one hundred most influential people in the history of man. Michael Hart ló pa arákùnrin náà ó lóun fẹ́ dápọ̀ àwọn ọgọ́rùn-ún èèyàn tí wọ́n láàmì láaka tí wọ́n lápá jù níjọ́ tó máa nẹ́bí ádámà ti ń bẹ̀. ọwọ́ afa nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀là nẹ́bí ló ṣe kò kínní. allahu akbar christian ni michael hart ọgbà ìsìláàmù dìbì ti ń sọ̀rọ̀ yìí. wọ́n wá challenge ẹ̀ pé kí lórí lọ́bẹ̀ ẹ́. Eh? ọwọ́ á ní ibi tí mò ń lọ nìyẹn. ó nínú gbogbo àwọn ọgọ́rùn-ún tóun tó kalẹ̀ yìí ó dákọ̀ jésù náà síbẹ̀ o àmọ́ jésù ò ṣe kò kínní lọ́dọ̀ michael hart anaduwa muhammad sallallahu alaihi wa sallam ọmọ amẹ́ríkà ní hart o ó ti dàgbà àmọ́ ń bẹ láyé dìde. ó ní òun wo gbogbo tàn kí sí ayé gbogbo àwọn ọgọ́rùn-ún yìí àwọn ẹlòmíín láàmì làákà wọn làpá púpọ̀ nípa ọ̀rọ̀ ayé àmọ́ wọ́n fẹ́ wófúlè bọ́bá dọ̀rọ̀ àrùn gbogbo àwọn newton kankan tẹ́ ń gbọ́ àwọn àwọn plato àwọn àrísítútù ayé nìkan làwọn mójútó. Michael Hart ní njẹ́ òjé irú àwọn yìí wọ́n lè gba wájú nù ayé nìkan ni wọ́n ti succeed. òun wà àwọn míì náà lóòótọ́ bàbá ní ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àlìkìyàmọ̀ a ọ̀gá ni wọ́n àmọ́ ń pa ọ̀rọ̀ ayé àwọn náà fẹ́ẹ̀ àbí wọn ò àtìkù tí wọ́n àtìkù ọ̀rọ̀ yìí. Michael Hart tí èsè mùsùlùmí ló wí bẹ́ẹ̀ o ó ní dọ́tọ́ máa nẹ́gẹ́ ádámà tí èèyàn ti ń bẹ lórílẹ̀ ayé tá a pẹ́ nìkan tọ́lọ̀ ní orí méjèèjì kó papọ̀ tó ṣètò ayé tó sì ṣètò àlìkìyàmà bí n tá n pè lẹ́sìn òun ni Muhammadu sallallahu alayhi wa sallam tọkàn ò sì dí kan lọ́wọ́ ẹ dákun torí náà la ní àkọ́kọ́ ntí máa fẹ́ ṣàlàyé ń bí lónìí òun ni pé fatiwa pé téèyàn bá jáde tọ́lọ̀ dìbò lásán kèfèrí ni kò sọ̀rọ̀ ńbẹ àbí ẹ má dá sí òṣèlú ẹjẹ àwọn kan máa ṣe bó tilẹ̀ wù wọ́n ṣe yọ pa mùsùlùmí la o kò ní pa mùsùlùmí la o eléyìí wọn ọ̀rọ̀ tí ọba mu ni. àmọ́ lódodo ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ pé ẹ má lọ dìbò ẹ má ṣòṣèlú àwọn náà rí wọn tó wí ṣé gbogbo bá a ti ń ṣòṣèlú yìí bẹ́ẹ̀ là nẹ́bi ṣe sallallahu alayhi wa sallam. ẹ ẹ mọ̀ bóyá olóṣèlú mi ń bẹ ń bí àmọ́ngbà mo ti rí honorable abdullahi tẹ́ ẹ kọ́ yàn yín àwọn dà wọ́n ti lọ ẹ ṣe wọ́n sẹ́kù sáwọn olóṣèlú wa yín àyín ọ̀dà àwọn àyà wa ní olóṣèlú wa alhamdulilayi torí a gbọ́dọ̀ máa parí olórí lẹ́yìn ẹ̀ yọ dàbí ọ̀rọ̀ ẹ̀yìn mo ní ṣe bọ́lọ̀ ti ní bá nẹ́bi ti sòṣèlú tiẹ̀ bẹ́ẹ̀ làwọn ń ṣe lónìí gbogbo olóṣèlú ń tẹ́ wí fún wa ni pé àfẹ́ sáàbù yín ẹ dìbò fún mi mo fẹ́ mo fẹ́ ṣiṣẹ́ sin ìlú. àmẹ́yìí táwa ń rí tọ́hàn sí wa òun ni báwa là ń sìn ẹ̀yìn kẹ́ ń sìn wa. ẹ̀yin olóṣèlú ṣé bọ́lọ́ bá nẹ́bí ti ṣe jẹ́ ẹnu sallallahu alaihi wasallam òun ni mo fi ní bàbá àwọn tí wọ́n ń pé ẹmẹ́dẹ́bí òṣèlú njẹ ọdá ni wàláyé àwọn náà rí wí amábi tí ó ti kọjá là òun làwọn afẹ́ fà là sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti sunnah nebà muhammad sallallahu alayhi wa sallam àkọ́bá yìí pé kó là ti ṣètò ayé o èèyàn gbọ́dọ̀ sọ ìsìláàmù dẹ̀sìn mọ́sálásí nìkan báwọn kan ti sọ́dà lónìí bí a ẹ̀dá fún kọ́dà bí bá wọ́n bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mí ń bò mí ń wọn ni ẹ̀dá fún agbóhùn òṣèlú làwàyé àti o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bá a bá gbọ́ ìsìlámù wáyé. bí eléyìí bá rinlẹ̀ bẹ́ẹ̀ wípé ti ń jẹ́ òṣèlú ìsìlámù dá sí i. àwọn kankan wá ń bẹ tó yẹ kí a yanjú láwọn mùsùlùmí a lè pè wọ́n ní political terms tó yẹ pé mo rò pé àìyanjú rẹ̀ òun ní ń farú awuyewuye báyìí. ọyà amáyàtọ̀ láàrin politics àti election àti partisanship àti democracy. tẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá da mẹ́rẹ̀ẹ̀rin yìí pọ̀ tí wọ́n á ń fún onídàájọ́ kan náà ntí mo wí lẹ́ẹ̀kan nìyọ́ máa ṣẹlẹ̀ pé èèyàn máa wí ntọ́lọ́hún òwí yóò sì máa lóhùn gbẹnu ànábì kan tí ànábì ọ̀sán sallallahu alaihi wasallam. ẹ̀rí ọ̀rọ̀ pọ́lítíìsì yáàdà bọ́bá jẹ́ pé ń tà ń pè lóṣèlú ní kásẹ̀tò òlu láàmú farama. tí ò ní jẹ́ páwọn èèyàn ni wọ́n máa sìn wá téèyàn tí ó gbèrè kalẹ̀ pé ní àà gẹ́gẹ́ bí ànábì Yusuf aleyhi nínú ẹ̀rí nínú al-Qur'an ànábì Yusuf ní ẹ fi mí ṣètò nǹkan báyìí inni hafizun ali ẹ fi mí ṣètò nǹkan báyìí mo máa ń pẹ́ ẹ̀ mo máa ń sọ mo sì nímọ̀ ẹ̀ téèyàn bá wà nípò bẹ́ẹ̀ pé gbogbo ti ń dàrú yìí ní téèyàn fi ṣètò rẹ̀ ọlọ́nkùn mi irú ẹni bẹ́ẹ̀ bá ní ẹ̀yàn mi ọ̀la ìdí àbáwa náà la wá ní ẹ̀yìn la fẹ́ ó lè léyìn lọ́ọ́ dáa jù torí nu àhàdíìsì anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí abdulrahman ibn samura gbà wá ọlà nàbí kìlọ̀ fún un pé làtọ́ lóbìlì ìmọ̀ràn má béèrè lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n fi ọ́ sọ̀gá o má béèrè pé káwọn èèyàn yàn ọ́ o àmọ́ máa retí bí wọ́n bá rí i pé wọ́n lọ tọ́ sí i bí wọ́n bá wá bẹ̀ ọ́ ọ̀dà wọn lóhùn èyí tó dáa jù nù. politics partisanship òun ni alihisibiya ẹgbẹ́ ṣíṣe inú mi dùn pé wọ́n ti dá mi lóhùn fáwọn olóṣèlú wọn àyà yìí àbí ká yẹjú ẹ̀ tàbí ní máa dà á pọ̀ ẹ̀rí ti ń jẹ́ ẹgbẹ́ ṣíṣe téèyàn ọba rọra tí ọba rọra àti rálìkì á máa ń rọrùn bí n bá ń ṣẹgbẹ́ òṣèlú yóò nira díẹ̀ ní títorí pé gbogbo bí ẹgbẹ́ téèyàn bá ti wà tí èèyàn méjì ti ń jọ ń kírun mọ́sálásí kan náà yọ wá di bá ń lépa ẹrẹ ni bíkú ni bárùn ni tá à ní kàn torí pé ń ṣe gbẹ́kẹ̀ mi ń ṣe mí ẹ̀yin òròjọ́ wájú ọlọ́run ńgbọ́ ọlọ́run lọ́mọ ẹ̀yá ni mùsùlùmí ẹ ẹ kọ́dà ó burú débi pé ìmáàmù ọmọ pòlítíkù pàtì kan làdá ni ọmọ ẹsẹ̀ mi wọ́n sì dá mọ́sálásí nítorí irú èyí hùn gbogbo ẹni tí ń bá ń dẹrù eléyìí wo irú òṣèlú báwọn láàmú lọ́wọ́ sí o àmọ́ àfi káyìn àti mo ti wí sásìkò partisanship election kọ́ kí ni Islam wí ń pẹ́ ẹ̀rí tí wọ́n ń pè lẹ́lẹ́kṣọ̀n òun ni pé béèyàn mẹ́wàá bá ní èmi lè ṣe é káwá wò ná àwọn mẹ́wàá ẹ̀ wáyé pé gbogbo yín náà bákan náà lẹ́fẹ̀ẹ́ rí i àbí bẹ́ẹ̀ kọ́ bákan náà wọ́n fẹ́ máa rí ẹ prọ́fù tẹ̀rí lè tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan ni ẹ ráwọn tọ̀hún náà ẹ tọ̀ wọn ò yàtọ̀ púpọ̀ àmọ́ bí wọ́n bá kóra wọn kalẹ̀ á wàá pé a nínú gbogbo aburú díẹ̀ yìí sàn díẹ̀ àbí ntí ń jẹ́ lẹ́sẹ̀ náà nù ẹ̀rí náà a lè rí ntọ́jọ́ kódà nínú ìsìlámù. Umar bin al-Khattab radiyallahu anhu ọ̀gá wa Umar bin al-Khattab wọ́n nígbà tí Umar jọ lórí gbogbo mùsùlùmí tí Umar wá rí i pé a ọlọ́jọ́ súnmọ́ ìyẹn ní kálífì yá máa ń kalẹ̀ fún. Umar ò sì fẹ́ ju ọ̀rọ̀ mùsùlùmí kalẹ̀ pé bó ti lè rí ó rí lọ umaru wa ní láàrin àwọn èèyàn mẹ́fà kan lásìkò ní gbà wá láti dákọ̀ wọn àmọ́ àwọn làgbààgbà sọ̀hábì anábùwà muhammed sọ̀rọ̀ sọ́làm tó kù. umaru ní láàrin ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ̀yin náà wúra yín fóun ọba sí má ẹni ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà yìí bá panu pọ̀ bẹ́yìn márùn bá panu pọ̀ lórí ẹnì kẹfà òun ni kọ́ máa jọ lórí mùsùlùmí. tẹ̀ríkẹ́yìn náà jọ bàbá ní táìlẹ́kẹ̀ẹ́ nìkan ná àwọn tó pọ̀ òun la fi ní ọ̀rọ̀ election on its own kìí ṣe pé òun ní sẹ̀ríà ìsìláàmù takò àmọ́ báwa ti ń gbé ọ̀rọ̀ election wa lónìí ń tó burúkọ mẹ́ àmọ́ àgbọ́dọ̀ gẹ́gẹ́ bí mo ti wí orí bíbẹ́ òǹkọ́ lọ oògùn kínni òǹkọ́ oògùn orí fífọ́ torí pé irú fásiwá tí láwọn kan ń ṣe yìí eh, ẹ prọfù lọ́dọ̀ ọlọ́run ẹnìkan lòun jọ lórí gbogbo nàìjíríà ń sì ń sọ fáwọn àkàn pé ntẹ́ ẹ̀ bá ti èsè àti kèye yín gbogbo ọ̀nà téèyàn fi pé àní mo kórìíra yín àní ń fẹ́ràn yín bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ bá ti padà yí nàìjíríà padà sí dáadáa bá mí ni bí ọba ṣe kọ́ lọ́n ọlọ́run ọ̀sánú wa tó rówó náà bó ti ná lọ́tún lóṣìṣì nìyẹn tó tún níbo tòun lọ́pọ̀ á wà lẹ́nu ẹ̀dì sí náà yìí. dúró léyìn òun ni kéèyàn wá pé kọ́dà bọ́ bá lọ gba káàdì ìbéèrè ni ọ́ ọ gbọ́dọ̀ jáde lọ dìbò èyí wọn sọ̀rọ̀ sí ọlẹ́rìí nínú ìṣẹ̀lẹ̀ Islam àmọ́ tí mo ti wí ìmọ̀ dàpọ̀ ní ní ọ̀dà. ẹ rírun pòsíṣàn táwa fáìndì ara wa ń bì yìí àwọn bàbá wa àwọn onímọ̀ lágbàáyé precisely bàbá wa sheikh muhammad nasiruddin al-albani rahimahullah sheikhuna muhammad ibn usaymin rahimahullah irú situation táwa fáìndì ara wa ń bì yìí àwọn ará kuwaiti ilẹ̀ lárúbáwá ni àwọn ará algeria láfíríkà wa ń bì yìí lárúbáwá làwọn náà àmọ́ báwa náà ti ń ṣègbú wa yìí làwọn náà ń ṣe ìbò ní ọba gbogbo tó lè fi ọ jẹ báwọn èèyàn tó kọ ọba ti dìbò fún ọ ò ní ìṣèjọba àwọn èèyàn wá dìde láti ìlú méjèèjì yìí wọ́n lọ pe àwọn bàbá wọn yìí pé bá a ti bára wa ní o ẹni ọ̀dà ọ̀jáde ẹni tí ọ̀dà ọ̀jáde mùsùlùmí ọ̀jáde ẹni tí ó mùsùlùmí náà jáde àwa mùsùlùmí ṣe ká yọwọ́ ń bẹ̀ ká pé ẹni ẹ̀rí èèyàn àmọ́ bàbá wọlé tán àlàṣẹ pé má lo àṣẹ rẹ lé wa lórí àwọn bàbá wọ̀nyí ohun tí wọ́n sọ náà ni pé bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ti wí yìí o aburú ọ̀kan sàn ju ọ̀kan lọ aburú ńlá ń bẹ ń bi pé káwọn tẹ̀sí ọ̀pá wá pọ̀ bẹ́ẹ̀ bá lè ti yàn láàrin ara yín ẹ máa yàn àwọ̀ gbọ́dọ̀ dá sí i bẹ́ẹ̀ bí wọ́n bá wọlé tán tí wọ́n máa lòfin ṣé a lè wá sọ pé tọ̀ ọmọ káwọ́ òdìbò fún ọ òfin rẹ ò gbọ́dọ̀ lọ́dọ̀ tiwa á lágbára bẹ́ẹ̀ wọ́n ní bọ́bá torí yíyún lọ láníyàn tó lọ dìbò yẹn ni tó mọ̀ pé eléyìí ò ní ba ìsìláàmù la bí ọ̀jẹ̀ wúlò fún ìsìláàmù kò ní kú bá wọ́n ní ro eléyìí ọ̀la ìfi o. nínú nǹkan mẹ́rin tí mo ní ká yanjú ó di mélòó kí n bá a mọ̀ bóyá àjọ wà papọ̀ àbí èmi nìkan nìkan sọ̀rọ̀ ó di mẹ́ta ẹ̀ṣẹ̀ o. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin gan wa ni ọ̀rọ̀ òun ni democracy. democracy ó stand alone. ẹgbẹ́ òṣèlú kí ni mo fi sí kẹta election ó lè rìn pẹ̀lú democracy ó sì lè má rìn pẹ̀lú democracy. àmọ́ kí ni ìhàdí Islam kọ the right attitude sí democracy islam ọ̀farama democracy tí ò sí iyèméjì ń bẹ. ẹ wàá bí mi bẹ́ẹ̀ bá jẹ́ bí mi èmi ló wí ká má wàá ju máikrófóònù kalẹ̀ kọ́rọ̀ ọmọ dìyàn èé ṣe tí islam ò fi farama democracy. àwọn àdìtọ́ kọ́ a máa ń sọ méjì péré nítorí àsìkò. ìdí ń jẹ́ democracy gẹ́gẹ́ bí Abraham Lincoln ti define ẹ̀ wọ́n lóun ní government of the people by the people and for the people. Ibi àdáwò democracy wà náà nù tí ìsìláàmù ò lè fara mọ́ Wọ́n ní tí ń jẹ́ democracy ni pé ìjọba àwọn èèyàn. Ẹ́ àwọn èèyàn náà ní ó pé báyìí la fẹ́ orí àwọn èèyàn yìí náà láàsì máa lò ó sí. Bá a bá gbọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí fún wa, kọ́dẹ̀ lómi ti ń gbọ́ mi bí ti ń wù náà. Kéèyàn ó pérú eléyìí ọ̀dà yóò rùn létí ẹlòmíì àbí ká táwọn kan máa jẹ gàba lé wa lórí lẹfẹ democracy tó ń kálukú free yóò túzi ẹni ó wù ú òun lẹ wá ní ọ̀dà èmi kí mo wí bẹ́ẹ̀. ẹ̀rọ àkọ́kọ́ àdánwò ti ń bẹ pẹ̀lú democracy tí Islam ò fi democracy ń sọ fún wa pé sovereignty belongs to the people sovereignty belongs to the people níta ń pè ní sovereignty èmi ọ bẹ́ẹ̀ àwọn professor kan ní wọ́n wọ́n bẹ́ẹ̀lì wa out èmi ọ mẹ́yìí bá rẹ̀ ńlárúbáwá wa ń pè ní àsìyáàdà amẹ́gbẹ́ nsàlàyé rẹ̀ bàbá jẹ́ ẹ̀mọ́ tí wọ́n ń pè Yorùbá ìyẹn ni pé tinú mi ní ṣe ẹnìkan ò sì gbọ́dọ̀ yẹ lọ́wọ́ ẹ̀ wò ṣé ọwọ́ níbẹ̀. Ah. democracy ní sovereignty tinú mi ní ṣe ẹnìkan ò sì gbọ́dọ̀ yẹ̀mí lọ́wọ́ ẹ̀ wò wọ́n lẹ́yìn èèyàn lẹ́ni ẹ̀dàkùn sí ẹ̀yìn èèyàn lẹ́ni lóòótọ́ ọmọ mùsùlùmí torí bẹ́ẹ̀ lómi bá ń gbọ́ táwọn onímọ̀ bá ń kìrìtìsáìsì democracy jẹ́ ọ̀sálàyé ń bẹ́ẹ̀ yóò máa rò kọ́rọ̀ jẹ́ ọ̀tá wọn sọ àmọ́ bọ́ bá jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ reason pẹ̀lú wọn. gbogbo bí èèyàn bá ti gbé ẹni ètò kalẹ̀ pé inú mi ní í ṣe sovereignty ẹnìkan ọgbọ́dọ̀ yẹn lọ́wọ́ ẹ̀ wò belongs to the people kọ́dà ìtumọ̀ ẹ̀ ni pé kọ́dà bọ́lọ́wọ́n ọ̀fẹ́ àkọ́kọ́ àdáwò ti ń bẹ pẹ̀lú democracy nù ẹ sì rí i pé ní ìṣẹ̀lẹ̀ in all democracies in the world kò sí bí wọ́n ti fàyè lẹ̀ pé bàbá ṣòfin yìí o ẹ wá lọ bá wọn àfa o pé ṣé ọlọ́run fẹ́ o ọ̀kan wọn kò sí kí ni ọ̀kan wọn bọ́lọ̀mbá ní àlọ́ yín táwọn sì ní táwọn èèyàn dìbò fún wa sí ni pé ká lọ bí n ti ń jẹ́ democracy ni pé ìtàwọn èèyàn ní ẹ lọ ọ̀hún ẹ pàtó lọ́hùn jù ẹ lọ bí ìtàwọn èèyàn Islam ò lè fara mọ́rú ẹ̀ sovereignty belongs to Allah the creator ẹni ó dá wa tí ó sì ká wa kó lẹ́ńgọ́ ọba wù ú òun ló ní sovereignty total sovereignty torí náà àkọ́kọ́ ewu tí ń bẹ pẹ̀lú democracy nù o òun ni pé ká má fa àfòtò ọlọ́run lẹ̀ in all democracies bí mo ṣe wí Nigeria inclusive èmi ò rí bí wọ́n ti fààyè tọ́ ọlọ́run lẹ̀ government of the people by the people and for the people báwọn èèyàn bá ní tẹmọ fáwọn kan ti bá democracy débi pé ẹnìkan ò gbọ́dọ̀ pèrún àṣùbà àtàwọn èèyàn ń sùn lọ́wọ́ pé àwọn èèyàn làwọn ò fẹ́ ọlọ́run ní àpè yín ṣé ọlọ́run ní ní ń bá wa sòfin yàn yín ni kọ́dẹ̀ mi ò tunu àti bíbẹ́ gbogbo ẹni tí ń bá ń wí eléyìí ń falẹ̀ kì á mọ̀ rẹ̀ sí i kó o sì ti lè wọ pẹ́ tó láyé ń bì yìí kéèyàn má tan rẹ̀ kóńtọ́ jẹ́ ní òṣèlú yìí ọdún mẹ́rin bábá tó fi mẹ́rin mi kún di mẹ́jọ alikiyama tó ikoluwa ní wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun. A day lálẹ́ kìyàmà is an equivalent of a thousand years. Lẹ́yìn wa torí ránran wọn wọ́n tẹ̀ fi pẹ́lú mi lẹ́nu wò lásán ni wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀. Yọ wá ba kìyàmà tó ọmọ gbégbére jẹ́. Ẹ dákun, eléyìí là fi ń ké. Honorable Abdulatif náà ti wà ní House of Assembly rí àbí? Gbogbo ẹni ọ wà ń bẹ̀ lónìí náà tọ́jọ́ máa Mùsùlùmí. Wọ́n kìyàmà rẹ̀ sí o gbogbo ọjọ́ tí wọ́n bá ti gbófin ìkan wá lọ́ọ́ bí ẹni tó o bá trọ́ọ̀sì nínú àfa pé tọ́lọ̀ ń fara mélé. níjọ wọn bá ń dìbéètì ẹ̀ ní house dé wọn ó rí voice tiẹ̀ pé ìwọ faramọ́ yóò ti yọ ọ́ kò mẹ́. àmọ́ bí wọn náà bá wà ń bi pé ọlọ́run ọba àwí báyìí táwo ṣe ní torí pé sovereignty belongs to the people. ó ń tọ̀ wọn òròjọ́ láti kìí á mọ̀ torí náà gbogbo ọ̀rọ̀ eh, national assembly nìkan kọ́ kódà àwọn eh, eh, local government wa náà ń ṣòfin nísìnyí legislature làwọn náà gbéra wọn gbogbo bí wọ́n bá ti gbófin wá ìwọ ọmọ mùsùlùmí wá ọ̀nà tó fi rí àfa àtọ trọ́ọ̀sì pé ọ sọ̀rọ̀ ọlọ́run àti tànàbí sallallahu alaihi wasallam pé n tí wọ́n gbé wá ni o kọ́lọ̀ ń fara mọ́ torí pé mébèlé ìbò kọ́lọ̀ ń lò ní sovereignty kìí ṣe é yàn àkọ́kọ́ nù nǹkan méje mo ní máa dá kọ nù bí wọ́n bá bí ọ pé èyí ṣe wàhálà ẹ̀yin mùsùlùmí pọ̀ ẹ ní democracy ọ̀dà kí ló dá tó democracy láyé. bẹ́ẹ̀ àwọn tó gbé democracy lẹ̀ Churchill Prime Minister Britain ní jọ̀hún-jọ̀hún òun lọ sọ̀rọ̀ ló ní nínú gbogbo ètò òṣèjọba táwọn ti gbé wò. only the worst of it is democracy àwọn ọ̀rẹ́ yìí tó tún dáa ni democracy tá à ń yìí gan òun gan lọ òun gan is the worst but ẹnu pa àwa tún rí míì nígbà táwọn ò béèrè lọ́dọ̀ alukur'an al tí wọn ò béèrè lọ́wọ́ sunna nebua muhammad sallallahu alaihi wa sallam gbégbó la di ò ní dàrú tálkìyàmà náà rọrùn àmì ìtawà ń sọ níbí wọ́n ṣe democracy débi tí ó kó bọ́ lálùkìyàmà ọ̀yálégbé láyé ń bì ní òun ni mo gbọ́dọ̀ ní orí bùn sọ fún wa lẹ́ẹ̀kan ni wàláyà ayálégbé láyé ni àlùkìyàmà nílé. béèyàn bá tiẹ̀ mọ nǹkan mi ju kọ́lọ̀ ní ìjọ kan ṣe déédéé one thousand years mélòó lọ fẹ́ gbéyàn yín. nígbà tí wọ́n bá fi gbé seventy eighty ninety òun náà gbádùn ayé yìí mọ́ torí náà ẹ dákun ẹ mẹ́jà fi ntí òní ntí ọ̀tán ẹ mẹ́jà fi ba ntí òní tẹ́jẹ́ o. nǹkan ẹlẹ́ẹ̀kejì tí democracy òfin lè wọ́ọ̀kù lọ́dọ̀ ọmọ mùsùlùmí kọ́dà ní kí èsè mùsùlùmí náà eléyìí náà òun náà ó rí làákà yìí ń bẹ́ẹ̀. nígbà bá wá ní government of the people àwọn èèyàn náà ni kí ni criterion dábì mọ́rú àwọn èèyàn òǹkàlùkù ní lu agbárí ẹ̀rí nàìjíríà lónìí bẹ́ẹ̀ ọba ti kọ́ ọmọ eighteen years kò lè dá sí democracy o tó òun èsè èèyàn ẹ́ oríṣiríṣi nǹkan wọ̀nyí làwọn ẹlẹ́kọ̀ọ́ náà ti fàyọ onórí conclusion àwọn tọ́jú ìlú pé àárín mi tó tún dáa jùlọ ńlá ká ìjọba ni it's not the best àmọ́ lórí ọ̀rọ̀ ti islam tá a fi ń wọ̀n kí ló burú ń bi kí gọ́ọ̀mẹ̀ntì ọ jẹ́ for the people by the people ó burú. níbi tí ń jẹ́ democracy nísìnyí fẹ́nìkan bá lóun fẹ́ jẹ kánsílọ̀ àdúgbò wáyà yìí kódà yóò dọ́dọ̀ àwọn criminals kí a mọ̀ báwọn náà wọ́n jádùgbò yọ gbanú torí ìbò criminal kan ẹ má bínú fúrọ́fù àti ìbò pòfẹ́sọ̀ sanni ẹ dàkúndé nínú ballot eh, <laughs> boxes ó yàtọ̀ government of the people ni inú àdánwò tí ń bẹ pẹ̀lú democracy nu pé kò sí criterion táyé mọ àwọn làwọn èèyàn ọ̀hún àmọ́ islam pé criterion kalẹ̀ àwa làwọn ò lò ó béèyàn bá tiẹ̀ dìbò kí n padà sórí ọ̀rọ̀ tó nu islam ọgbọ́dọ̀ jẹ́ tirú wá tó gèrè wa ẹnìkan bẹ irú ibi táwọn prọ́fù kéwú tí wọ́n kàwé dé yìí sẹ́mi pé káwọn tó mú ka wọn ó tó tẹ̀ fẹ́ nìkan ó ronú wọ́n rò ń tọ́ pọ̀ àti gbogbo àwọn bàbá wa tó jòkó wọ̀nyí eléyìí ọ̀dà eléyìí òní báyìí lélẹ́yìí ti ń ṣe lánàá wọ́n wá pàdé ẹnìkan bíi tí prọ́fù ti tẹ̀ka tán wọ́n bá fi five thousand naira bọ́lá kò pé ìyàyín ni ọ̀tẹ̀ o ó sì lọ́ọ́ tẹ̀ ṣé kò ti nọ́ọ́lé báyìí ìbò dídí prọ́fù wọ́n wà á rí mu wọn bẹ́ẹ̀ tí prọ́fù kan bá jáde ń rí mẹ́wàá rú wọn democracy ta lóun lọ da jù náà nù àmẹ́wò ni sẹ̀ríà islam gbé kalẹ̀ òun ni pé matafaqa alayhi ahlul halli wal not every day Tom and Harry ni wọ́n máa wá dìbò ni wọ́n máa tẹ̀ka nírú tá à ń bára wa yìí nàìjíríà àwa tẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ yà bá débi àwọn advanced democracies in the world kò sẹ́ni tí wọ́n lọ́bì kọ́dà àwọn tí ń pààyàn náà ó ní this is our interest tó fẹ́ wá bọ́ bá wọlé ọjà wa náà máa rí tẹ̀ wá sí. bẹ́ẹ̀ làwọn ń dánwò ń lo èbó nìsí. gbogbo gúrùpù kọ̀ọ̀kan ló ní íńtírẹ́sì díẹ̀. nígbà ó sì ṣe pé pè ní dẹ̀mókírésì kò má yàtọ̀ ìbò ẹni ọlọ́run àti ìbò ọ̀tọ̀ ọlọ́run. má yàtọ̀ láàrin ìbò ẹni ọgbà àtẹni ọgọ́ ẹni èjì náà wọ́n kà á bọ́ba ti wá rí àwọn eléyìí kó tí wọ́n ti wọ́n wọlé islam ò tó bẹ́ẹ̀ ọba ìpè wọn fún wa láyè ká sọ ọ́ èyí islam gbé kalẹ̀ ni mo rìpá sílẹ̀ kan ni nígbà tó mọ̀ rúbọ́n nìkan tó bí wọ́n yàn àwọn èèyàn kò pé ẹ máa lọ mú kálukú wá ó identify àwọn mẹ́fà pé inú ẹ̀yin mẹ́fà yìí ẹni tẹ́yìn márùn-ún bá bẹ́ẹ̀ bá panupọ̀ lórí ẹnìkan nù yín òun ni kò tó lórí eléyìí islam promote nìyẹn o òun ni mo sì ní eléyìí kọ́dà kìí sàwa mùsùlùmí nìkan bí gbogbo ayé náà bá ronú aburú ńlá ni fún democracy democracy jẹ́ ọmọ yàtọ̀ láàrin ìbò ẹni wọ́n fi one thousand mélòó alákò pé kọ́dà lómi ọmọ ìbéèrè mo lẹ́ni àtẹ sí o sẹ́yìn ni òun ọ̀mọ yọ̀ọ́ da kọ̀dà kọ̀kan one thousand tàkó rẹ̀ ńlọ́kàn pẹ̀lú ìwọ tí ọ wá nílà ká ìtọ́ ọgbọ́n nú ọgbọ́n lẹ́yìn nígbà wọn bá ń ka ẹni jẹ ẹni jẹ náà ò jù lọ. irú eléyìí ìsìláàmù ọ̀farama. lórí eléyìí ìmọ̀ye àsìkò tó kù mi fẹ́ kọjá àsìkò náà. nígbà tá a ti yanjú àwọn táǹpì mẹ́rẹ̀ẹ̀rin tí ẹlòmíín dapọ̀ tá a fi ń kàn wá ń gbé fatiwa tó lè ṣàkóbá fún ìsìláàmù kí n wá tún wí nsọ́márì ẹ dákun nu mẹ́rẹ̀ẹ̀rin tí mo wí ṣé gbogbo ẹni ìsìláàmù faramọ́ ẹ dákun ẹ dá mi lóhùn o wọn mọ̀ wá pé aláròótọ́ wé kó kódò ní democracy dá mo ní democracy ọ̀dà mo wí o àmọ́ bá a bá fáìndì ara wa ní situation báyìí ká lọ́ọ́ dìbò sọ́ ya nínú gbogbo àwọn tó kóra wọn kalẹ̀ yìí o eléyìí ó pè ìsìláàmù. kódà bó bá ipá níyàn yìí lọ bá lọ ọlọ́run fún ládàá eléyìí ò ní pa ìsìláàmù rà àbí bó bá ipé gbogbo wọn náà jẹ́ mùsùlùmí ká ah, eléyìí ta òkúrọ́ lélẹ́yìí eléyìí ọkàn Islam politics and promises kámẹ́nu bọ̀rọ̀ promises náà ń jáde nù àwọn sheikh ishaq àwọn lẹ́kítọ̀ hours ni àmọ́ amẹnubọ̀ òun náà níwọ̀n bàbá tí kò bá ti mọ promise àdéhùn májẹ̀mú kí n tó sọ the right attitude bó ti hàn sí mi máa o nínú ìsìláàmù ń béèrè béèrè méjì àwọn olóṣèlú ọ̀dà wọn àwa tá àjọ olóṣèlú náà dáhùn èkejì kọ́dà bẹ́yìn ọ̀sẹ̀tẹ̀ dìde kọ́ dáhùn máa dáhùn sínú ara rẹ̀ náà. ìbéèrè tí a bá bi gbogbo olóṣèlú ń pa ọ̀rọ̀ promises òun ni pé ẹ̀yin olóṣèlú can we trust you? bẹ́ẹ̀ bá lẹ́sẹ̀ nǹkan tá a lè fọkàn balẹ̀ bẹ́ẹ̀ sí ẹ́ wọn ò sí àyè wọn ẹ̀yẹ ẹ má bá wọn dáhùn àwọn náà àwọn ìyá ni wọn ò ní í ṣe é àní káwọn náà dára wọn lóhùn tá a lè trọ́ọ̀sì yín ń ṣe gbá ń ṣàwo kòkó bàbá àtàsùn ibo bá ti súnmọ́ ìbéèrè tiwa ìsìláàmù yìí parí apá kan kọ́ fa apá kan lẹ̀ báwọn olóṣèlú yìí náà bá wá sòdodo fún wa pé ìlágbára nǹkan báyìí o ń lágbára níbi tó wọ́ọ̀sì dé nàìjíríà prof tí a member of the legislative arm of government kọ́mọ kó wọn ó ṣe náà wọn ó sọ mi fáwọn èèyàn kí lọ́kàn <laughs> àbí ẹni a ní ìwọ̀kàn máa wá sófin àwọn kan ní wọ́n máa ibẹ̀ tí kún kan inú àmọ́ àwọn honourable members náà àfi káwọn náà tún pé bóun bá ti wọlé ẹ má wọrí gbogbo títí yìí gbogbo ọ̀nà yìí omi dẹ́ẹ̀rí mu yìí. but the question is bí wọ́n bá wá bá wa náà pé ẹ dákun o èmi ò ládéhùn tí ń ṣe fún yín o. àmọ́ yín gbìyànjú àmì bá ti máa bí n bá wọlé. tẹ́ dìbò fún ìbéèrè ẹ dákun má parọ́ o ẹ ní dìbò ẹ rí i pé èsì ń lọ díẹ̀ èyí tí ń jó dodo ni pé parties méjèèjì ló wà guilty àwọn olóṣèlú lẹ́bi tiwọn kẹrin àwa tí wọ́n ń darí náà lẹ́bi tiwa náà kẹrin ẹni tí ó parọ́ fẹ̀yìn náà lẹ̀ ń wá èyí ń jó dodo nù ẹni tí ó sọ ti ọ̀ lágbára òun lẹ́yìn náà ń wá ẹni tí ó jáde pé bẹ́ẹ̀ mi ti lágbára mẹ́ni mélòó lẹ ẹ̀yìn ẹ̀yìn mélòó ju ẹ̀yìn abẹ́lẹ́ dìbò fún yẹ kéré. àmọ́ láti apá kínní àti apá kejì ní táwọn elétò oníkàwọ́ sọ lónìí ni pé what is the right attitude? dákun wọ olóṣèlú ìṣe òṣèlú kò fún yàn pé máa parọ́ o. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni iyyakum wal kadhib irọ́ dọwọ́ yín ẹ̀yin mùsùlùmí mùsùlùmí wọn gbọ́dọ̀ mọ ẹ̀yàn gbé à táwọn ni ó ń bọ̀ wá. ẹ̀ẹ́dẹ́gbẹ́ aláwọ̀ ń lọ wọn ń bọ̀ ni. sẹ́mi <laughs> káwa náà mọ àwọn tá a mọ ibẹ̀ pé kí ni wọ́n wí fún yín ṣé yẹ́sì wọ́n wí ẹ̀fọ́ lẹ̀ náà ni. anábì ní gbogbo ẹni wọn bá mọ rọ́mà tí ń jẹ́ mùsùlùmí fa innal kadhiba anabi níbi yẹn bá kún dùn rọ yọ yà pòkì ọkàn rẹ̀ ó le ọkàn rẹ̀ ó le ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run ńlọrọ̀ wọn lọ́rùn lónìí pé amanta tún wí fún wọn amanta tún wí fún wọn bí a bá lè tẹ wílà náà ò rí bẹ́ẹ̀ já tí òjò rí bẹ́ẹ̀ ni ìrọ́mì náà ládùn pé kalẹ̀. ẹ̀yin olóṣèlú olúwa ọ̀yọ́ ẹnìkan lẹ̀ pé mo yọ̀ǹda àwọn máa parọ́ òun torí kò ń sòṣèlú àwa làwa kan máa fojú kéré ẹ ẹlòmíì ọgá àṣírí eléyìí náà lọ́lọ́run ó tún bí yẹn gbogbo ẹ̀ ní ó bí o torí pé nítorí wọn bá wí fáwọn anú Al-Qur'anil Karim ni pé ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid ò ní sọ nǹkan kan jáde lẹ́nu rẹ̀ yìí àyàfi káwọn ti bọ́ ọ sọ̀dà kejì àwọn ti kọ́ orí gbogbo èyí tẹ́yìn kan rò pé ẹ̀fín tà wá nì ẹ̀yìn ti gba ẹ̀yìn sàwo léyìí tẹ́yìn náà mọ̀ pé ẹ̀ lágbára ẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ lágbára ẹ̀ kọ̀sá ní ẹ̀yìn ti fẹ́ ṣe é. ọmọ mùsùlùmí olúwo bí ọ o ọgbọ́bá alukur'an kẹrí mo ti wí. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun. olùwà ni lima kí ló sèyìn kí ni ń lè yín kí lè fẹ́ dà tí ó kọjá kádàrá yín taquluna ma la taf'alun. tẹ́ ń sọ ń tẹ́ ẹ̀ ní í ṣe ìsọ̀ntẹ́ ní ṣe yìí ọ̀nà méjì ló pín sí gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nílùú àjẹ́ lima taquluna ma la taf'alun ẹ̀ ń sọ tẹ́ mọ̀ pé lágbára àti ṣe taquluna ma la taf'alun àbí bẹ́ẹ̀ kọ́ taquluna ma la taf'alun níjọ́ tẹ̀yìn náà ṣe ń sọ lẹ́tì mọ́ nínú ọkàn yín pé ìbá àkàwé bẹ́ẹ̀ lásán ni ń bolówó ọ̀hún àtàbí ṣe olúwa ní gbogbo yìí tó bá jẹ́ nu méjèèjì kábọ̀rà maqtan inda ó burú ó burú jáì lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bá fojú kékeré wò ó kọ́mọ ẹ̀dẹ́yìn ọmọ yanu wí ntọ́ mà pé òun ò ní í ṣe. òun là nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi mi anabi ni ayatul munafiki sada anabi ni bí wọn bá ní manafiki dá níta fi ma manafiki èèyàn anabi ni nǹkan mẹ́ta ni nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí anabi ni ìdá wàhádá àkùnláfa wà ìdá àdásá kàzàbà wà ìdá túmínà kọ́ànà gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ pé sára ẹ lómi. ànábì níbẹ̀ bá fẹ́ mọ mọ̀nàbì kí nǹkan mẹ́ta ni ẹ wá lára ẹ̀. bọ́bá sàdéhùn kò ní pè é bọ́bá sọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá ń bẹ̀. bẹ́ẹ̀ bá fà máa nà sí i lọ́wọ́ tẹ́ ẹ fọkàn tán yọ jàǹbá yín. gbogbo ẹ̀ lẹ́lòmíì kó kọ́dọ̀ fẹ́ẹ́ lè dàbí ìgbà pé credentials olóṣèlú mi nù ká parọ́ katanya kajamba amana gbogbo ẹ lóòrojọ lálìsí yá mọ gbogbo ń tó gbélé ayé yìí àti ọwọ́ àti orí àti orí ó kéré tí ń tọ́ lọ pàdé lálìsí yá mọ ọlọ́nkọ́ mọ́ta sọ̀rọ̀ wá rọrùn o. torí náà gbogbo ẹni tí ọba ṣàdéhùn fún èèyàn pàtàkì jùlọ ńgbọ̀kọ́rọ̀ àwọn olóṣèlú ni wọ́n ní aṣọ lónìí kọ́ máa rántí ijọ́ tó ń wọ́n dùn wájú olúwọba Allah má rò pé ìtọ́ bá kàn ti gbúfà wá yàn yín láyé ó sì ti parí síbẹ̀ náà ìbá ti wọlé àti bá fẹ́ wọn mọ̀ yàn wá máa ń gà mí ọ̀tán bẹ̀ o gbogbo ń tá bá wí ni wọ́n ti kọ́ kalẹ̀ illa ladayhi raqibun àti ọlọ́run kọ́ mọ́sá sànù wa kọ́ mọ́jà fẹnu ara wa kó bára wa. àwọn àlùfáà nínú àwọn masailu fíkì ni alwafa'u bil wa'd fẹ́yìn bá ṣàdéhùn kí ni hadithi rí àkọsí kọ́ra eléyìí kì í sọ olóṣèlú nìkan ò gbogbo àdéhùn pátá àwọn àlùfáà pàtàkì jùlọ alimami Umar ibn Abdulaziz alkhalifatul khamis rahimahullahu ta'ala. Umar bin Abdulaziz ní gbogbo ẹni ọba sàdéhùn kó wọn ó ṣe nǹkan kan fún yàn yajibu al-wafa'u bil-ahdi diyanatan wa qada'a diyanatan wa qada'a. Umar bin Abdulaziz ní kéèyàn ó pé àdéhùn ọ̀nà méjì ló fi ṣe dandan àkọ́kọ́ ni diyanatan nínú ẹ̀sìn tó olóhùn sìn tó jẹ́ mùsùlùmí inú tó gbọ́dọ̀ mọ̀ kọ́lọ́hún ó bì ọ́ tó wà káńtébù fún lálìkìyàmà òun ni kó o pàdé nǹkan ọba ṣe fẹ́ dẹ̀ ẹgbẹ́ rẹ̀ òun ló fi gbọ́dọ̀ sọ ìtò ní í ṣe àbẹ́ ìtọ̀ lágbára. wàkọ̀dọ́ à kọ́dà Umar bin Abdulaziz ní bọ́bá yẹ kébi tá a ti ń lò jọba gidi ìjọba ìsìláàmù ni kéèyàn ó ṣàdéhùn kọ́ mọ́ pé ó tó ń téèyàn péèyàn lẹ́jọ́ sí wípé wọ́n ṣàdéhùn fáwọn ó ṣe nǹkan báyìí fún àwọn òṣèré Umar bin Abdulaziz ni bẹ́ẹ̀ bá wọ̀nyàn lọ kóòtù nítorí ẹ̀ kò tó. àwọn Umar bin Abdulaziz yìí olóṣèlú àgbà làwọn náà o òmòfin ní kó làwọn ń ṣejú wa bó làwọn ń ṣejú wọn. Umar bin Abdulaziz ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látàrí ẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ní orin sọ́nà òṣèlú jẹ́ wọn ó rí ìsìláàmù lára tẹ̀ ń bi òṣèlú rẹ̀ náà umar bin abdulaziz jọ lórí gbogbo ilẹ̀ mùsùlùmí lójú ayé rẹ̀ alikalifa ọkọjá olórí orílẹ̀-èdè ní tìtorí pé n táwa ń pèlú olórí orílẹ̀-èdè lónìí àwọn orílẹ̀-èdè tí ń bẹ lábẹ́ àwọn ọ̀gá wa umar abubakar umar usman ali àti umar bin abdulaziz yìí òun ni wọ́n pín yẹlẹyẹlẹ síbi orílẹ̀-èdè márùn-ún mẹ́fà lónìí precisely province kan péré lábẹ́ àwọn kúlàfà wọ̀nyí níta lè pè ní state ẹyọ kan òun ní jẹ́ bíi countries mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ lónìí like asham nínú ìtàn kí ni wọ́n ń pè ní Sham òun ló di Syria lónìí Syria òun ló di Urdun Jordan lónìí òun ni òun Palestine Palestine òun níbi tí wọ́n ń pè ní Israeli lónìí Sham gbogbo ẹ̀ òun níbi tí wọ́n ń pè ní Lebanon lónìí ó di márùn-ún five countries ń bẹ lọ́ndà province province ẹ̀yọ̀ kan state ẹ̀yọ̀ kan àwọn èso olóṣèlú kékeré o Umar bin Abdulaziz nínú biography rẹ̀ wọ́n ní ọdún súnmọ́ bí ọdún tí ó súnmọ́ yìí lẹ́yìn àwẹ̀ ọlọ́mọta àjọba wa dáadáa ọgbà àwẹ̀ náà lẹ́sìn fún wa àti gbogbo ọba àdá wa. ọmọ Umar bin Abdulaziz wá béèrè lọ́wọ́ bàbá rẹ̀ his excellence ẹ ẹ dàgbọ́n ẹ má gbàgbé aṣọ ọdún mi o ọmọ náà fẹ́ dunnú ọfẹ́ ìrasọ ọdún Umar bin Abdulaziz wá wọlé kò sówó tí ìrasọ ọdún olórí orílẹ̀-èdè kò sówó tí ìra asọ ọdún yìí àwọn ń sìn yàn ni àwọn èèyàn ti ń sìn wọn àwọn àwọn òṣèlú tiwọn àwọn ń ṣe kí ni àwọn ń sìn yàn ni kìí ṣe pé èèyàn yóò máa sìn wọn bí àwọn tiwa Umar bin Abdulaziz wá pé aminu sunduki aminu baiti mali muslimin ẹni a lè pè ní bíi accountant general accountant general orílẹ̀-èdè nígbà náà umar bin abdulaziz wa kéde pé wọ́n mọ̀ lọ́rọ̀ ó ní ọ̀rọ̀ wo lẹ ní your your your excellence báwa ti máa wí lónìí ẹgbẹ́ kí ni request umar bin abdulaziz òun ni pé mo fẹ́ kí ọba advance salary mi for this month allahu akbar umar bin abdulaziz ò ní sọ́ọ̀sì míì tí ó ti rówó tí ó fi raṣọ ọdún fún ọmọ bíbí inú ẹ̀ owó oṣù tí oṣù tó kọjá tó gbà ó sì ti nà tẹ́ kọ̀mọ̀kọ́mọ̀ yóò gbèrú rìpọ́ìtì báyìí wá kí ló wá kù ní pé ẹ bá ń ẹ bá ń ṣe kí ni ẹ jẹ́ ń tètè gba owó oṣù mi nísìnyí nígbà pé mi náà ní egbò gbà kí oṣù bá parí. Hmm? ẹ bá ifá kàńtàǹtì kan lónìí àbí ẹ sọmọ <laughs> pé yóò fẹ́ máa tàgìdì pé ah, èló lẹ fẹ́ mẹ́ sí <laughs> gbogbo ẹ̀ náà iná lẹ ní àmọ́ àwọn Umar bin Abdulaziz bí wọ́n ti tírèèni ara wọn wọ́n tírèèni àwọn tí ń bẹ̀lẹ̀ gbẹ̀ wọn ẹgbẹ́ ti sá kàńtà jẹ́nẹ́ra wí ẹgbọ́n tó fún wọn jọ náà ọwọ́ kí o ní ẹ̀sìn wọn gbọ́ntẹ́ wí àmọ́ ń lé séńtẹ́ ní ìṣe yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀yìn náà ń bẹ nínú biography Umar Abdulaziz bẹ́ẹ̀ o. ẹ fẹ́ gba owó yín tó so tí ì parí ẹ fún mi májẹ̀mú kan. kí ni májẹ̀mú kan náà alágbèjà farabalẹ̀ àtẹni tí ń ronú àti sòṣèlú àtẹni ọwà ń bẹ ẹ ẹ jẹ́ kí Islam ti yàn lápá lára yín pé bọ́lọ̀ ń tilẹ̀ yín ó ṣe nìyí. arákùnrin yìí ní one condition tí mo fi lè fún yín lówó oṣù tó parí òun ni kẹ́ àṣùọ̀ mi pé ẹ̀jẹ̀un òun ni kẹ́ àṣùọ̀ mi pé ẹ̀mí yín ó gùn di parí oṣù. àbí òní ni kíni déètì òní òní ni fourteen èèyàn sì fẹ́ gba sálárì june àbí ọkọ̀ ọdún ọkọ̀ oṣù méjì ọkọ̀ ọ̀sẹ̀ méjì dí june ó parí kó tó ẹ̀ǹtáìtì sí sálárì ó ní òde àmẹ́fún mi láṣọ́ráǹsì pé ẹ máa bẹ láyé ẹ sì ti ṣiṣẹ́ tí ó fi dè parí oṣù yìí ẹ fi wá gbowó rẹ̀ kalẹ̀ ní fourteenth of June ọ̀rọ̀ débi à ń lọ. Umar ibn Abdulaziz ní ọmọ kóhùn olè àṣọ rẹ̀ kóhùn ọ̀dọ̀la. Òun ti gbọ́ yé máa lọ ọmọ yóò wá sọ mi wọ̀. Abẹ́ ọ̀tán báwọn ti rí nù bó o là wá ti rí lónìí ọkọ̀mọ́sá àtàánú ẹ̀mí àtẹ̀yìn o ọlọ́nkọ́mọ́jẹ ká fi ntí ọ̀tán àfi bàǹtí òní tán jẹ́ torí pé ayé yìí ntí ọ̀tán ni o ọ̀gbádùn ń bẹ o òjìyà ń bẹ o it must come to an end ọ̀fẹ́ ọkọ̀ èyí ó ṣe wá torí adò díẹ̀ ó rí ipò náà àánú àwọn èèyàn máa ń ṣe mí kí n bá rí báwọn èèyàn ti ń dààmú ọ̀rọ̀ ayé yìí. wọ́n máa ń rántí ọ̀rọ̀ alukur'an kẹrìm tó ní ìṣọ́ra wul hayata dunya bil akhirah. olúwa láwọn kan wọ́n ta alikiyama wọn wọ́n gbowó ẹ̀ láyé cash. kọ̀ kíá yọlọ́run yóò dùn sí alikiyama. ah bá bí election bá ti ń súnmọ́ àwọn tó ní private school tèmi mọ̀ wọ́n máa wà nù jìnnìjìnnì ni wọ́n làwọn kan ó lo ọmọ ó lo èèyàn ọba wọlé wọlé epo. inna lillahi wa inna ilayhi raji'un wọ́n máa sá kójókójó ni pé àsìkò tí wọ́n máa ṣàfẹ́kù àwọn ọmọ níléèwé torí wọn ó lóyàn tí wọ́n bá wọlé ilé ọdún mélòó òpin ẹ nàìjíríà yìí bá ti lo táàmù méjì wọ́n ní wọ́n nìkan ni <laughs> lọ ọdún mẹjọ tó ọdún mẹjọ náà tiẹ̀ rọrùn tiẹ̀ wá lo inú àwọn akéwúta akéńgbà wà kéke wàláwó ìta àlìfá rúmọ àlìfẹ méjì láyé mi mi ìlànà ń tí ọ̀ tán tí ò ní tán gbogbo báwọn yẹn ti ń lé ayé yìí tálùkùrá ni wọ́n ń sẹ mẹ́lòmíì la pé ó gbé ọ̀run ta ó ní ẹ bá ń kó rẹ̀ láyé. àwọn míì fi tí wọ́n tiẹ̀ wá burú dé wà láàyè àwọn ẹni wọ́n ra àlìkìyàmà wọn lọ́wọ́ wọn wọn ò tún rówó gbà nínú epo láyé. ẹlòmíì ta àlìkìyàmà rẹ̀ láwìn on credit. àfọ̀n àfọ̀n náà fi là àlìkìyàmà. ah ok ní sùúrù díẹ̀ <laughs> tọ́ba di the next guinea wọlé afa kalẹ̀ ńgbàjọ́ bá kù tààtàtà ni wọ́n tún dàrú bó ṣe lọ́ọ́ gbọ́lọ̀ wọn ó sì ti tàlìkìyàmọ̀ rẹ̀ bí òun tó ń bí wọn bá ti jókòó tí wọn ti ń tẹ báwọn òkun yìí wọn jọ jókòó mbẹ ni àyílẹ ọba alazari ọba kódà bí mẹgìrìdì bá bá wọn. tí wọn bá ní ẹ káwọn lọ bìkan o tí ọmọ anẹbi adamu ẹ wọn ó sì lò ń bẹ o òun náà tẹ̀lé wọn ó ti gbàgbé fọrùn ń bẹ. a wọ́n tiẹ̀ wá sanwó rẹ fún ọláyé bá alukurani ti jíṣẹ́ ìjọ lè nà á ń bè lé yín ẹ̀ àwìn ni wọ́n tún ra lọ́wọ́ yín ńgbè yẹn bá wá gbá kìámà rẹ̀ tà láwìn tí tún rówó gbà láyé tí ọlọ́ di àlálì kìámà di méjì náà má wọ lọ bí òfò. فاستغفروه إنه هو الغفور الرحيم The organizers requested from me to give a brief summary of what I've said in English language. The topic of the lecture is politics, or uh, Islam politics and promises the right attitude. To know the right attitude or the right approach from an Islamic perspective regarding politics and promises coming out of politics. I felt an obligation to first of all define to all: what exactly do we mean by politics and what is the rule? What is the position of Islam regarding politics? We as Muslims, do we participate in politics or do we abstain from political activity? Unfortunately, we heard of some fatwas in recent times declaring anything that has to do with electioneering activities or whatever has not only been haram, but even being an act of disbelief. And that is what necessitated that we should try to separate between those terms that may look alike, but they are actually different in connotation and implication. Politics, Islam is not against politics. If politics means how to organize human beings and resources. And that is why you will agree with me that the Prophet sallallahu alaihi wasallam was a religious leader as he was a political leader. So politics is not something that we Muslims abstain from completely. If politics means organizing human beings and resources for the benefit of all. What about elections? Elections may come even without having political parties. I also talk about partisanship, that is being members of a political party or more than one. For that, I will strongly discourage all from being card-carrying members of political parties for one reason. Because there is no excuse for you to become an enemy of your fellow Muslims because of belonging to different political parties. I don't know how you can defend that on the day of resurrection that we pray in the same mosque, we are all Muslims, but simply because he belongs to one party and I belong to another party, I don't care whatever happens to him of all forms of evil. And this is what we are experiencing in this country. But if your own contribution is restricted to electing the most suitable candidate of the aspirant, then from an Islamic perspective, that is equally acceptable. And I even quoted scholars like Sheikh Muhammad Nasruddin Albani, Sheikh Muhammad uh, uh, Ibn Uthaymeen, rahimahumullah, because people from countries like Nigeria, precisely people from Kuwait and people from Algeria, that have similar situations like we have in this country, they went to those scholars and ask them about the position of Islam regarding participation in an election. The answer given by those notable scholars was what I've just told you, that if it is mere participation in electing suitable candidates, especially that will be, that will serve the interests of Islam, then you as a Muslim, you can participate in that. Then finally, I talked about democracy. But this is the root cause of all evil. People today, it is being projected to us that the best form of government that you can ever think of is democracy. And democracy, according to them, is for people to rule themselves. But we have two serious issues as Muslims that we must take cognizance of when we discuss democracy. Democracy teaches us that sovereignty, total sovereignty, supremacy must belong to the people. And that is totally in negation of what Islam teaches us. That it is only Allah subhanahu wa ta'ala that has the sovereignty, that can say do and undo and you can never question him. But in most democracies in the world today, there is no room for considering what is and what is un-Islamic in whatever decision they are taking. And that is the problem. A Muslim must not support democracy if it means that sovereignty is being removed from whom it belongs to originally, Allah, and being given to the people, the creators of Allah. The second issue, very serious one, affecting democracy as a concept too, is how to define, what is the criterion for knowing who are the people to elect? I give an example of our erudite professor sitting here. If he should go to any polling station to cast his vote, his vote will only be a single vote. And that of any other person that was given a bribe or whatever you call it of a thousand or more naira will just nullify his vote because he's just one of the people. Just like that person is another one of the people. This is a serious issue that is affecting democracy as a consent. Then we talked about promise. In essence, I asked the audience two important questions, one to the politicians and the other one to non-politicians, because I believe the two of us, we are guilty. Politicians believe unless we tell lies, people will never vote for us. But we are warning you that telling lies, you don't have the license to tell lies because you are a politician. No, no. The Quran says, مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ Whatever you utter, whatever you say is being recorded. Is either for you or against you. And you shall be accountable on the day of resurrection. So that is not an excuse for you to say, I'm a politician, I must tell lies. Someone told me that frankly one day. Because I'm a politician, I must tell lies. You must be ready to face the consequence of your telling lies. Politics can never be an excuse for becoming a liar as a Muslim. And to us too, we should be mindful of what we demand from politicians. They are human beings like us. But I think the bottom line here is that our politicians, instead of being the ones to serve us, in most cases we are the ones serving them. And that is perhaps what leads to us demanding from them what is beyond their ability. Because in the end we know Immediately he's elected, he becomes another person entirely. The salary, the emolument, the allowances. May Allah preserve us from all evils. I think with this, we have to call it a day. And uh, I would like to welcome my brother who will continue from where I'm stopping now. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Takbir. Takbir.